pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó tún àtẹ̀síwájú lénìí nínú tíra masáwìl àkàlà wà átàrù alàlẹ́ umma eléyìí tí pòfẹ́sọ̀ wa ṣe pòfẹ́sọ̀ Khalid bunu Hamidi Al-Azmi tí wọ́n fi kó àlàyé nípa àwọn ìwà àwọn ìwà dáadáa. tọ́yẹ ká bá lọ́wọ́ ọmọ ènìyàn gbogbo àwọn eléyìí tí ọyẹ mi ènìyàn ó jìnà sí àti àwọn ipa tí aburú wọ̀nyí ti ń kó láwùjọ àwọn aburú táwọn àwọn aburú wọ̀nyí ń dálẹ̀ láwùjọ orí abala eléyìí tí a wà òun ni ìwà sìnà ìwà ìkóníjọ̀bọ́. èyí tí ọkùnrin àtọkùnrin náà mọ ń bára wọn ṣe pọ̀ àti tóbìnrin àtobìnrin náà máa ń ṣe. àdìpọ̀ náà àlàyé wa tó ti ṣáájú ajẹ́pọ̀yọ́ wáyé pé bí sẹ̀rí àsìláàmù ti ṣàlàyé ẹ̀ ìbáṣepọ̀ ọkùnrin sọ́kùnrin kò sígbà kan tóun lẹ́tọ̀ọ́ yálà lọ́dọ̀ ọlọ́run èèwọ̀ náà sì ni wọ́n ń ṣe ìbínú ọlọ́run wọ́n sì béèrè. bákan náà obìnrin sóbìnrin kó wáyé nǹkan ṣe tó náà èèwọ̀ ni eléyìí náà tó yẹ kó gbogbo ẹni tó bá ṣe é ó béèrè bínú ọlọ́run. ìkẹta ìyẹn ni yẹni kí gbogbo lórí òjò rí kí wọn rẹ ju rẹ lẹ bákan náà kéèyàn sì máa jẹ́ kí àlàyé kó máa wá lẹ́kùnrẹ́rẹ́ nípa àǹfààní tó wà fún kéèyàn máa rẹ ju rẹ lẹ àti àwọn àtibọ̀tán tí máa wá lórí eléyìí. sọ torí wípé ìjókòó wa yìí ó ti ní àwọn ìsinmi mélòó kan sẹ́yìn. alákọ̀ọ́kọ́ wọn ni aláwàtòlì iman gbogbo ẹni tí wọ́n máa rẹ kú rẹ̀ ńlẹ̀ yóò máa ní adùn ìgbàgbọ́ nínú ẹ̀mí gbogbo ẹni tí ẹ bá wọ̀ ọ̀hún adùn ìgbàgbọ́ máa wà nínú ẹ̀mí irú èèyàn bẹ́ẹ̀. wà qimatuhu bi nisbati tumanina ṣùgbọ́n tá a lè fi sòdiwọ̀n rẹ̀ àbí tá a lè pé tó lè máa kó pàtàkì báyà mí ò níbi adùn ìgbàgbọ́ tí ó máa rí ní abala tumaninatu nafsi wa rahatuha yóò máa jẹ́ kẹ́mi ó ní ìfọ̀kànbalẹ̀ yóò sì máa jẹ́ kẹ́mi ó máa ní sinmi. àbá ni bàyìí nàmà ń tàrọ gbogbo ẹni ni ọfà tó ti ní pọ́ìsì nínú ni sẹ́wọ̀n ẹgbẹ́ tí wọ́n ta ọfà tí ò ní pọ́ìsì tí ò bá bá yẹn níbi tó lágbára jù tí wọ́n bá fà yọ ó lè dégbò kádẹ̀ tọ́jú egbò ó sì kára ó sì yà ṣùgbọ́n ọfà tó bá ní ìwọ tó bá ní májèlé nítorí pọ́ìsì inú tí wọ́n bá ti ta tó bá ti fi lè kan ẹ̀jẹ̀ mákẹ́jẹ̀ ni wọ́n máa ń polú ẹ bẹ́ẹ̀ tó bá ti fi débi ẹ̀jẹ̀ ó tọ̀ wọ́n láàrin ìṣẹ́jú kan sí kejì nísìnyí náà ni ó tẹ́jẹ̀ bá sì ti bàjẹ́ nu gbogbo ara ìkásí èèyàn náà nìyẹn torí pé náà ọ̀gá tá a fi ń mí náà ntọ́nà ń tò papọ̀ náà nìyẹn ní ọdún máa sọ fún wa ká múra sí ìmọ́tótó níbi tá à ń jẹ níbi wa wa tẹ́kùn tá a máa fà sí mú torí pé àwọn gbádùn wọ́n ní eléyìí kálọ̀ ọmọ ìpè ọ̀pá tí ìbílísù máa ta ni kódà ní ọ̀pá tí kálá ti kọ́kọ́ ọ̀pá tó ti ní pọ́ìsì nù ni tó ṣe wípé tó bá fi lè wọlé síyàn lára nǹkan ṣèyàn nìyẹn o alábẹ́rẹ́ bàbá tálákà min khawfillah ẹ̀ tó wá fi ẹni pé tó fi wíwò títa dùn yìí tó fi ilẹ̀ yálà lọ́kùnrin àbí lóbìnrin ni. mini ọ̀fìnlá látara kọ́ páyà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lójú òfin ilẹ̀ ni òjò ṣe àbí lásìkò tá a ti ẹ̀wà yìí tó lè pé kọ́lá kan mẹ́jáde nu ilé náà o lè máa wò ó tó o lè jáde kó o nu ilé rẹ tó o bá ti gbé fóònù rẹ pè é nísìnyí o bá ti tẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo oríṣiríṣi lẹ́yìn bẹ́ẹ̀. I don't know bó ti ń wọ̀ bìkan ló tún mọ jáde síbò mí wọ́tọ̀ wá ti rí báwọn náà mọ̀ yí pé ọfà èsì tá à ń sọ yẹn ó ti bá wọn náà nìyẹn o àyẹ̀wò ní ìwọ́tọ̀ bá wá fi ń bẹ́ẹ̀ lẹ̀ ló fi wá tọ̀ pé wọ́n ṣàpẹ́ ìdánù pé nídìí ìwọ́sẹ̀ ìwọ́ fún onídìí tó padà nù fún bẹ́ẹ̀ ní tìtorí kíni ní tìtorí ọlọ́ọ̀ fi ṣe bẹ́ẹ̀ anabi ni ataaba Allahu azza wa jalla imanan anabi ni ọlọ́run fi ìgbàgbọ́ ọlọ́run fi sanwó ẹni bẹ́ẹ̀ lẹ́sàn yẹ́jìdì àlàwátà wò tó náà máa rí àdùngbàgbọ́ hàn fi kọ́lbì yìí nínú ọkà yìí gbogbo tó ti jẹ́ máa wà á fẹ́ kó ṣe rí wà á tó ọlọ́kùnrin tó ń jà ti ṣe báyìí náà tó wá ronú tọ́ tọ́ páyà ọlọ́run tó fílẹ̀ tó ṣe é. gbàgbọ́ ọlọ́run fi san ọ́ lẹ́sàn tí wọn náà sì máa rí inú ọkàn rẹ báyìí wọn náà máa fi ilẹ̀ nínú ọkàn rẹ pé alihamudulilayi. eléyìí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. wàsí hàtòlùfèrè ọ̀sà àti ìlàlàáfíà kéèyàn máa kéèyàn máa fojú ronú àti kéèyàn máa fi làákàyè ronú nípa nǹkan kó sì máa ṣe déédéé ntíjà fìrọ́sà nìyẹn fìrọ́sà yẹn pàtà àbá òní èdè bẹ́ẹ̀ tu wọ́n ní táwọn pè ní fìrọ́sà wọ́n ní yẹn náà ní alimaharatu alimaharatu. nǹkan kéèyàn ó jídò níbi nǹkan ìjídò peter arúbí bàwá títà ṣe mílíọ̀nù ayé oníkéèyàn ó jídò níbi mímá inú nǹkan gan ju ìta ẹ̀ lọ ẹ̀ríkà níbẹ̀ nǹkan àwọn àwọn míì wá tẹ̀ àwọn sọ̀sọ̀kùsọ̀ ń bẹ̀ díẹ̀ o tẹ́ wá síbi ìmọ̀ alukẹ́rì máa fi rọ́ṣà yìí àwọn sọ̀kúsọ mbẹ díẹ̀ tí wọ́n fẹ́ẹ́ lè sọ yẹn nínú àwọn kan tí wọ́n lè sọ pé tá a bá gbọ́rú ẹ̀ ká mọ̀ pé kò rí bẹ́ẹ̀ òun ni wọ́n máa sọ fún wa yìí pé táwọn bá ń sọ̀rọ̀ pé bàtò ní làwọn fi ń sọ̀rọ̀ ẹ̀rí bàtò ní tí wọ́n làwọn fi ń sọ̀rọ̀ tí wọ́n máa pè yẹn lọ síbi kéèyàn máa hùwà bàjẹ́ fún àlẹ́ yìí òwe ni bàtò ní làwọn sọ. ọlọ́wọ́ àbálẹ́ k 好了。 bákan náà wà ní ọgbọ́n anú náà ni ejò bí kọ̀pẹ́ bóte yìí náà àti gbogbo etí yorùbá sọ ìta bẹ́ẹ̀ ló bẹ̀ ni wípé gbogbo ẹ̀tọ́ bá ti sọ ojú rí náà ti ta yìí tí ò burú ọlọ́run ó fún un ní ojú inú mo á sọ fún gbọ́ o ká sì má sì tú pẹ̀lú ìtàwọn kan máa sọ yìí pé pààtó ní ọ̀yàtọ̀ síra wọn. eléyìí dọ̀ọ̀lì náà ni èsì pààtó ní kankan ṣùgbọ́n àkájẹ́jì bẹ̀ ni wípé. nǹkan bẹ lára ìyàwó yẹn agbára ọkọ yóò sì lè ka ṣéèkù tó bá lé ti bẹ lára ẹ lọ ìsọkúsọ wọlé o kìí ṣe yìí o ṣùgbọ́n ìta ń sọ ni wípé gbogbo ẹni tó bá sọ ìrìnà rẹ̀ níbi ìwòkú ọjẹ́ tààrẹ́tì gbà báyìí o èyí tó bá padà kọ kúndù sí lórí ẹ yóò jẹ èyí tí ó jẹ ọ̀nà àmà tó sì jẹ déédéé tó sì jẹ ọlọ́run torí pé kí ni torí pé wọn náà ti sọ ìrìnà ti ta ọlọ́run á fún ọ ní ojú inú láti lè fi ronú kó lè fi ṣe déédéé lórí gàgàgà tó bá fẹ́ sí i. sọlá mo mọ̀ dáadáa ni dáadáa mo nípa ìyẹn nígbà tó bá gbá ní rí ni wọ́n bá mú tọ̀hún sí. eléyìí wọ́n máa túmọ̀ sí wípé nínú ẹ̀bùn tí máa bẹ fún ẹni tí ọba o òun ni kíni o òun náà ni síhátòlì fìrọ́sà ìlàlàáfíà ojú inú tọ́lọ́wọ́ fún gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé òun náà amsaka nura amsaka nura basori i anil muharramat pàtó òun náà ti kó ojú ta tó ti kó níjànú tí ó kì í fi wo ètò jẹ́ èèwọ̀ àtìlákọ̀ Allahu nura basiratihi wa qalbi ọlọ́wọ́ bá lè náà wà á tẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá wà á túlẹ̀ fún ìmọ̀lẹ̀ ojú inú tá a máa fi ronú wà kọ́lìdì ì àti ọkàn rẹ̀ pàrọ̀ àbí ì ìní ọmọ wa fi rí náà máa lámúyàrọ̀ kú ntòhun ò lè rí ta ló tọ̀ máa ní atilọ́kà bá sọ̀rọ̀ kú gbogbo ẹ̀ tóun bá tú ìrí náà ti ta rẹ̀ lẹ̀ ẹ̀rí ẹ̀ tóun bá tú ìrí náà ti ta rẹ̀ lẹ̀ kókó máa wo gbogbo tọ́ba wù ọ́ ni o wò ẹ̀rí tọ́ba wù ọ́ ni o wò ẹ̀rí tọ́ba wù ọ́ ni o wò ẹ̀rí tọ́ba wù ọ́ ni o wò ẹ̀rí tọ́ba wù ọ́ ni o o wò o wò ẹ̀rí tọ́ba wù ọ́ o wò ẹ̀rí tọ́ba wù o o wò ẹ̀rí tọ́ba wù o o wò ẹjọ́ máa wò ó nígbà tó bá ti tójú wọn bá ti pẹ́ tí bá ń wa mi yọ máa kóhùn kóhùn ni gbogbo ẹni tó bá kódùn ìwò púpọ̀ ojú ìsáàbà bá wọn kalẹ̀ tó bá kódùn òkú ojú ìsáàbà bá wọn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún wa wèé tí ì dàgbà tí wọn ò fi ní rí nà dáadáa lẹ́ni tó bá fẹ́ràn wòkúwò púpọ̀ ṣùgbọ́n ẹni tó bá dẹ́sí pé gbogbo ògbà tọ́lọ́run ní máa fojú rẹ̀ wò bí kọ́ máa fi ka kùránì ni kó sì máa rẹ̀ ńlẹ̀ kọ́ máa fi wòkúwò ojú sábà máa bá rọ àìlè òǹkalẹ̀ dáadáa káwọn á sì gbọ́ náà kí wá ṣe gbogbo ẹni tó lárùn ojú láàsọ wípé wòkúwò ni kágbọ́ yìí báwọn náà torí pé tá a bá sọ bẹ́ẹ̀ kẹ́lómi ọmọ wa bọ́ ta ní ẹni tí wọ́n bá mọ́ kó wá a sọ yìí kọ́ máa bọ́ tá a bá jẹ́ ẹlòmíì ti lo gíláàsì gbà ọ́ torí kan àwọn àbájọ òfurufú wọn lọ́pọ̀ kése gbogbo náà o àwọn sísítẹ́ẹ̀mù tí ń bẹ lójú wa náà yàtọ̀ síra àti kéke kẹ́lòmíì tó dàgbà gan ló ti ní pọ́blẹ́mù ẹ̀ bóyá àgàgà kẹsẹ̀rẹ̀ sí ni bóyá jẹ́ kankan ni bóyá àgàgà kan ni àwọn onímọ̀ ìlera nípa ojú àwọn ni wọ́n lè sọ eléyìí pọ̀ ṣùgbọ́n àyè tó dá wa lójú pàápàá jùlọ àwọn tí ń ṣẹlẹ̀ láyé lóde òní tó ń kálukú wò bíi sẹ́ẹ̀tì náà kéèyàn tẹjú máa kó tẹ̀kú pèsè ra kéèsè ràrùn náà ní wò mẹ́ bọ́yá ẹni tó ní àwọn ìwé kan tó ń kà lórí ẹ̀ ni àbí di láptọ̀pù náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn òyìnbó ti ṣe àwọn gíláàsì kan téèyàn lè máa lò kan tí òbí ni máa mú yàn lójú torí pé kéèyàn máa lo gíláàsì láti fi àwọn nǹkan wọ̀nyẹn ó máa ń àfẹ́ ojú láwọn tó bá mọ̀ nípa rẹ̀ ẹ owó ẹgbẹ́ àgàmì ìlànà ẹ̀rú rárá o òṣìṣẹ́ ìlú bẹ́ẹ̀ tọ́ba láwọn tí wọ́n ń ṣe research tààrà tí wọ́n jòkó sí ní kọ̀ǹpútà tẹ́lẹ̀ lo more than six hours níbi kọ́ ọ̀nà kàkà tí ń tan máa lójú gbogbo wa yẹn ló parí ọpẹ lómii ń ṣe dọkítọrì tiẹ̀ lọ́wọ́ àbí ṣe mástà lọ́wọ́ kọ́dà ẹlòmíì náà tó jókòó tí kò ṣe dìgbì lọ́wọ́ mi náà kẹlòmíì ò tó parí ààyè bá ojú ẹlòmíì pàápàá jùlọ lásìkò dáwà yìí. ó ìṣeéṣe náà reflection tó bá ń wo tíra náà púpọ̀ àbó ń wòwe púpọ̀ náà gan reflection yẹn náà máa ń rí bẹ́ẹ̀ lójú ẹlòmíì tí ó rí àbẹ́ tó ju ẹ̀ tó bá ti pọ̀ àyàfi kó rí kíláàsì tí ó lò. ṣùgbọ́n ìta àgbàlẹ́ kó yé wa òun ni wípé gbogbo ẹni tó bá tiẹ̀ ní wulẹ̀ rí náà rárá yóò fọ́ ni torí pé tí máa ń pa ìrìnà tinú tẹ́lómi èmi lè ronú tẹ́wọ́n aláàbò kẹ́lá iná àdìsí kìíní báyìí tọ́wọ́ padà já fún ibi ọjọ́ mélòó kankan ìlọrin ọdún sí kò sí ronú kankan tí ó rò tọ́ bá ronú náà tọ́wọ́ padà sọ̀rọ̀ ìsọkúsọ náà ni ó sọ torí pé ojú inú yẹn ti fọ́ ọ̀rẹ́dì ó ti fi wòwò kú wò òjò lè mi ronú tó dáa tí ó bá sì ronú àgbọ̀n sọ tí ò lé tẹ báwọn tó bá lójú mú àgbẹ̀ adéléyìn sọ yìí eléyìí ò eléyìí ò ní kílẹ̀ yẹn lè mo máa pè pọ́ ṣáìtì tẹ̀ máa pè tí ó lè wo nǹkan láwòjinlẹ̀ dáadáa tàbí bẹ́ẹ̀ bá àwọn kan bá wo nǹkan tí wọ́n bá sọ̀rọ̀ tó wọ́n bá sọ̀rọ̀ báyìí ẹ bá àyè náà pé eléyìí ojú tó ń wò yìí ọkẹ́nu ju dẹ́yìn ó kù sọ̀rọ̀ lọ́ba ọlọ́wọ́ àmọ́ àbí sẹ́ẹ̀bù fún wọn. wọn làmì yẹn kó tọ́ anu hàrí mi là ẹni tí ètìjú rẹ̀ ṣe wọ ọlọ́run báyìí wà á da amúrun wọn ní eléyìí tá a sọ yìí alámàdíkà ni o yòhésù olè ìnsánu fi nafsi tó jẹ́ pé ọmọ èèyàn òun náà máa fi ní tá yìí yóò máa fi ilẹ̀ nínú ẹ̀mí ẹ̀ ẹni tóun náà tí ọ̀dà kò sí téèyàn bí irun máa máa tọ́ da kò sínú ọpọlọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta inú àǹfààní tí ń kéèyàn máa rẹ jù rẹ̀ ńlẹ̀ kéèyàn máa wò ó kú o òun ni quwwatul qalbi wa shaja'atu yìí máa jẹ́ kí ọkàn yẹn ó le kó lágbára yìí sì máa jẹ́ kéèyàn ó ní akin ọkàn. pẹ̀lú ní akí ọkàn tá a wí yìí orípẹ́rú ẹni bẹ́ẹ̀ nǹkan òní máa ń sún kíákíá ẹni tó bá yẹ pé ìmọ̀ àwọn àwọn òkú òkú pọ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kó dáwọ́lé tó lè ṣe láǹfààní tó bá ti dáwọ́lé díẹ̀ báyìí kíá ló sùn torí pé kí ni ìtó ti wò wò tó ti wò ń òun náà ìjọ bá wọn nù ó sọ obìnrin ni ó sọ ọkùnrin ní kò sí tó lè wáyé bákan náà àdánwò tó wà náà ni àdánwò ìkó súsú kí nǹkan máa súnyàn nǹkan ò ní pẹ́ tó lóun fẹ́ ka báyìí gbàdé òbí ka bẹ́ẹ̀ orú lẹ́yìn tó ìsìn ní oṣù yìí kò ní òun náà lòun níbi kọ́ wá bẹ̀rù ọlọ́run kọ́ tẹ̀lé òfin ọlọ́run ó rí pé ibẹ̀ ní kíni ibẹ̀ lóore wà ẹ wo irú àwọn àdáwò tó máa pọ̀lọpọ̀ ọmọ mi lórí abala ilé ta wí yálà lọ́kùnrin àbí lóbìnrin ni ṣùgbọ́n bí kéèyàn ó jẹ́ ẹni tí máa ń rẹjú rẹ̀ ńlẹ̀ ọlọ́run á fún tọ̀hún ní ìní agbára àràǹsí ọ̀dọ́ rẹ̀ yóò sì fi táwọn tọ̀hún lọ́rẹ̀ẹ́ kàmá àtọ́ omi núrí i sultan alhujja gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé ní omi ta ó tọ̀hún lọ rẹ pẹ̀lú ìmọ̀lẹ̀ agbára rẹ̀ yìí yóò tún fún ní ìmọ̀lẹ̀ ẹ̀rí àwíjàre tó yẹ pé yẹn lè máa lò fún ka fàyẹ́kùmá wùláwù bẹ́ẹ̀ náà sultan náà ọlọ́wọ́ apá ọ̀la àbí tó sì gbọdọ̀ fi ṣe eléyìí àbí tó sì gbọdọ̀ fi ṣe eléyìí yóò rẹ ni mú wa bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò rí evidence mú wa pé ha ìtí òjè ń ṣe é nì tọ́ba yìí ṣe kankan yóò rí evidence kan mú láti lè fi kúfù tí ó ṣe yẹn tó ti yẹ kó bá kúfù ẹ̀ gbóyè náà lẹ́tẹ̀ ọgbà ẹ̀ wò ká yóò fún ní agbára inú ẹ̀mí tí nǹkan òfin ní máa sùn yóò fi inú agbára àrànṣe lórí ó tún lè máa ṣe kẹ́ni ó tún lè máa mẹ́rin wá lórí ìgbà tó bá ṣe. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní nàbí gọ́tì lẹ́bàṣọ wọ́n ní bẹ́ẹ̀ bí ká máa rẹ́jú wá lẹ̀ o tẹ̀síkíyàtà lil insan àfọ̀mọ́ ọmọ èèyàn ìmọ̀ àfọ̀ ọmọ èèyàn mání ẹ̀ríkà ìmọ̀ àfọ̀ ọmọ èèyàn mání kí ẹ̀ bá jẹ́ bí máa rẹ́jú rẹ̀ lẹ̀ lẹ́yìn nàlẹ́ bá sọ̀rọ̀ àbá ra'idul qalb òun náà ni MC ẹ̀ríkà MC tá a mọ̀ sí master àbẹ́ ẹ̀rọ ọ̀rẹ́ àkẹ́kẹ́ bẹ́ẹ̀ ẹ̀tẹ́ kó yọ master nǹkan ojú yẹn òun ni ó master ọkàn òun náà ni ó máa control ọkàn òun kàmá anna lihuma ra'idu lil maut wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé gbà míì náà ẹ rí i wípé ibà malaria òun náà máa jẹ́ kínní bí máa já tọ́nà burúkú lọ́pọ̀lọpọ̀ mi tẹ̀ pé ntí òjò jà wá lójú ni wípé Nàìjíríà wá sábà máa ní malaria ṣùgbọ́n àwọn àlèyàn kú ilé èèyàn fún dáná lè béèrè nípa rẹ̀ pé ilé èèyàn fún ẹ máa gbọ́ pé ọlọ́gbọ́n kò sí malaria bẹ́ẹ̀ torí pé tọ́ bá fi lè mú yàn báyìí ẹni malaria wá bí kàtí malaria malaria bá mú yàn lọ́dọ̀ tiwọn bí ìgbà tí wọ́n bá sọ yín pé lásàgbé bá mú yàn bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tiwọn. làwọn fi wá àpèjúwe yìí wá lóṣèlú kó yí wa dáadáa pé kàmá ẹgbẹ́ bọ́jẹ́ pé ní àná ilẹ̀ fúnmà ibà malaria ẹ̀rì tí malaria bá mú yàn káwọn pé atọ́kùn kẹne bí ṣe máa jẹ́ atọ́kùn ikú bẹ́ẹ̀ ni kẹne bẹ́ẹ̀ ni ojú ṣe jẹ́ atọ́kùn fún ọkàn nítorí bá ti rí báyìí yóò sẹ́yìn làwọn ẹlẹ́kọ̀ọ́ fi sọ wípé ojú iṣẹ́ tójú ń ṣe àwọn èèyàn máa nì àyẹ́kọ̀ọ́ rẹ̀ pé á. wọ́n ṣàlàyé pé ojú ju bá ní lọ ojú ju kákàbí rí nǹkan lásán báwọn lọ ojú tá a rí yẹn bó ti ń ṣiṣẹ́ kárí nǹkan òun ya fọ́tò ojú wa tá a rí ó máa ń ya fọ́tò ojú wa tá a rí yẹn kámẹ́rà kan ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun náà wọ́n fi ṣe èmi ní kámẹ́rà gàgà tí wọ́n táwọn yẹn ṣe wọ̀nyẹn bó bá ti rí nǹkan kan tó bá ti yà á yóò sẹ́ndì ẹ̀ sínú bírèèdì náà ni bírèèdì náà ni mẹ́mórì káàdì tí ó sọ gbogbo ẹ̀ àwọn àbá àwọn amápẹ̀júwe ọ̀pẹ̀lápẹ̀júwe tẹ́ẹ̀mì mà pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ tí wọ́n bá béèrè lọ́wọ́ wa ní ìsìnkú àtàjò tó mì pé ẹ dàkú sẹ́ ma ilé ọba òsì ẹni pé lẹ́sẹ̀ kẹ́mẹ́ láti gbà ọmọ bẹ̀ torí pé ní bẹ́ẹ̀ ti sọ yẹn ẹni pé ojú wọn ti sẹ́lẹ̀ kan náà yóò ti sẹ́ǹsì ẹ̀ sínú bírèèdì pé gọ́gù ẹ̀ tí wọ́n sọ yẹn sọ́wọ́ àmẹ́ ṣùgbọ́n tí èké kọjọ wá lórí pé iṣẹ́ yẹn àárín seconds ó bẹ̀rẹ̀ mọ́tò seconds gan tí ó ti parí iṣẹ́ kọ̀ǹpútà ń bo kọ̀ǹpútà lágbo kọ̀ǹpútà yára lẹ́gbẹ̀ẹ́ kọ̀ǹpútà lẹ́gbẹ́ ọ̀dẹ̀ tó ọba tẹ ọ̀dẹ̀ kílíkẹ̀ ọ̀dẹ̀ ọ̀sẹ̀ nídìí bó ọ̀rọ̀ yẹn tó ń sọ yẹn náà ni ó kílíkẹ̀ ọ̀rọ̀ yẹn wá ti gbọ́ pé tí wá ti gbọ́ náà ló ti kílíkẹ̀ ẹ̀ẹ́dì kó sì fèsì lẹ́sẹ̀kẹlẹ̀ èyí tó wá jẹ́ sí pé bóyá ó ti gbọ́ ti pẹ́ àbí kèé rí nǹkan yẹn ní gbogbo ìgbà bóyá ó ti rí nǹkan yẹn ti pẹ́ àbí kèé rí gbogbo ìgbà àbí ìjọ tó kàn tiẹ̀ rí nǹkan yẹn ó kàn rí fírí kéde pé ó sọ̀ rẹ̀ dáadáa ìyẹn náà ṣe máa ronú sí pé ibi tẹ́ sọ yẹn ẹ èèyàn pẹ́ díẹ̀ ló ṣe wá káàkiri ló ṣe wá káàkiri tó bá ti rí ọ ẹlẹ́kẹ́rẹ́ yọkẹ́ ti gbà ọ lè sí ọ̀wá wa ní wọn bẹ̀rẹ̀ lọ ẹlòmíì sọ pé ẹ dákun ǹjẹ́ ọmọ ibi tí wọ́n ń pè ní orange fm ẹ tí ọba débẹ̀ rí àbí tí wọn bá débẹ̀ rí àbí kàn máa gbọ́ bẹ̀ ṣé mo mọ bẹ̀ brain ó sọ àṣẹ káàkiri tó bá ti sáàjẹ tí ọba ti sínú ẹ mi ìmọ̀ bẹ̀ náà ni èsì ọjà dì yọ ọkà fún wọn náà ni pé ní your kini your question is not fine <laughs> ah, àárí bí kò sí ń bẹ kò sí ń bẹ kò sí inú memory card tó ń wá kí o ojú iṣẹ́ tó ń ṣe ń kọjá ó kọjá tó dáhùn kò sí kọ́tà nìkan táyà lómi ìmọ̀ ọ́rùn kúrò nìkan ni látara bẹ́ẹ̀ ojú ìwá ni òun ni a. ẹni tó ju wá wò tó sẹ́ndì ẹ̀ sínú èyí tí ń wò wò kú gbogbo gbà náà sẹ́wọ̀n pé ìwò kú wo náà ní ọmọ sẹ́ndì sínú ọkàn ń gbogbo gbà òun náà ní ọmọ ṣe rìbíṣà rẹ̀ ń gbogbo gbà nínú ọkàn ọkàn ń ti bàjẹ́ a rẹ̀ bá ti wọ̀ maradun fazada Allahu marada ẹni ká ọlọ́run nínú ọkàn wọn àárẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàtà tó wá di pa ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni àníwáwò àmúrọ́dùnkùnrin bíyà míì náà tó ṣe pé tí máa bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ànádọ́ àyèmá máa rẹ̀ júlẹ̀ òun náà ni wọ́n fà náà bí sọ ẹni má ni ọlọ́ni iná lọ àbírọ̀ bí má yẹ sùnà wọn ọlọ́ni kó ká lùkọ́ náà máa wọ pé tóun bá ń gba yé sèkó tóun sì pátá òun ọlọ́wọ́n ba lòun fún wa lẹ́rù alámàtà yányá lòun pẹ̀lú ẹ̀ ẹni pẹ́ dá lè ṣe kankan pamọ́ kọ̀kọ̀ ọlọ́wọ́n ba lè pẹ̀lú àwọn ọ̀hún ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ ìtẹ̀yàn lé anil mutirati jinsiya etí máa fa kí ara ọkùnrin kọ́ máa gbé ní gbogbo wa bá a ti lè tó lè yé wa nìyẹn etí máa ń fa kí ara ọkùnrin ọ máa gbé ní gbogbo wa kàmṣá adati suwar gẹ́gẹ́ bíi kéèyàn máa wo àwọn fọ́tò obìnrin àwọn fọ́tò obìnrin tó jẹ́ ìwòwò a máa fà á bákan náà wà lùdú súnmọ́ àkùrọ̀ náà ìṣó àti kí ó sì máa jòkó tí àwọn èèyàn bú àwọn èèyàn bú bìmáàlà lè kẹ́lìmà ní àwọn àjòkó tí àwọn èèyàn bú kò sọ́kàn tó bẹ́ dá sí àwọn nǹkan wọ̀nyí máa gbọ́ láfúnkẹ́ni máa gbọ́ láfún kí abẹ́ orí adùn gbogbo ìgbà ni. Rúgbàdàn ẹ̀kọ́ àwọn àwọn tẹ́jọ́ rìn wọ́n ti láwọn obìnrin táwọn ẹjọ́ ń bá ṣe sìnà pọ̀ bí wọn ò sì rí jọ́ka wọ́n tún mọ̀nà lé aṣẹ́wó tí wọ́n lọ. gbogbo àwọn kan wọ̀nyí ìyí máa ṣe kíni ìyí máa kó adùn bá ẹ̀mí tí sì máa jẹ́ kára ọmọ agbé ni yálà lọ́kùnrin àbí lóbìnrin. wàsímáyì rúkìá tìtìnà ẹ̀rí àti kéèyàn wá tẹ́tí sí rúkìá zìnà rúkìá nígbà tó bẹ̀ yẹn ìyẹn ni ọkọ̀ tí zìnà máa pa fún ni ẹni kan ẹ wá àbájẹ fún àbájẹ fún kí wọ́n á nìkan náà wọ́n lóun náà ní alimaazi alimaazi maazi kò ní kíni òun náà ní rúkìá zìnà ọkọ̀ zìnà tó yẹ pé tó ti pa fún wáyé ègèdè tó pè fún ọ báyìí tó bá ti wí fún ọ báyìí iṣẹ́ bẹ̀rẹ̀ kí làwọn kan náà náà máa ń sìn náà ní music music nínú àbẹ àwọn àti tẹ̀pẹ́ láyé nìsín àbórí tó ń kọ́ nìsín méjì náà lórí wọn dálé lórí orin wọn tí wọ́n kọ́ nìsín méjì náà ní èyí tó pọ̀ jù lọ́ọ̀fù náà ní orin lọ́ọ̀fù náà wọ́n máa ń kọ gázálì nínú adab nínú literature wọn á ní gẹ́sẹ̀lì orin gẹ́sẹ̀lì yìí lọ́yẹ pé bọ́kùnrin gbọ́ yóò ronú nípa obìnrin bóbìnrin gbọ́ òun ló ronú nípa ọkùnrin kòkòrò àwọn kan wọ̀nyí àwọn tí máa tíyẹn máa tí máa jòkó tì í dá àwọn atẹ́tí gbọ́ gbogbo gbà nìyẹn ẹ wá lóun. gbogbo ọ̀nà torí pé kíni torí pé irinṣẹ́ sìnà òun ni mísíkì jẹ́ irinṣẹ́ náà wọ́n ti ṣe sìnà òun ni mísíkì jẹ́ torí pé bóun ti jẹ́ pẹ́nu tí wọ́n wá kọjú bẹ́ẹ̀ òun náà ní bí orin lọ́ọ̀bù ẹ ijó tí wọ́n máa jó náà ìpàdé mi. lẹ́yìn tó bá lóye o tó nínú kó rí pé máa jójó ijó aṣẹ́wó ẹ̀ẹ́dì bọ́kùnrin ó jó bí aṣẹ́wó tẹ pé bí bá ń jó bẹ́ẹ̀ ìtẹ̀ bá ní bá ń jó bẹ́ẹ̀ bá ṣe irú ṣe síbẹ̀ yọ ìwọ ọlọ́kọ̀ wọlé lè tó wù ẹ̀ẹ́dì kò wọ́n bù bẹ́ẹ̀ ẹ̀ẹ́kẹ́jì òun kẹ́ ẹ̀rí kọ́ máa ṣe bí wèrè bí ẹni tí nǹkan kọlù torí pé ẹni tí wọ́n kà bù wà ìlẹ́kẹ̀ẹ́ báyìí ẹni kí ló ṣe ẹ̀ka ló kú kò tí ẹ̀ wúlẹ̀ wọ́n dà wọ́n wọ́n wọ́n wà lùkú náà sí rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n bóyá yẹ kìsì mẹ́lẹ́ tilẹ̀ níbi kò ní ìyá kìsì má èyí tó ti gbọ́ tẹ́lẹ̀ lánàá yóò wá lórí ẹ̀ nísìnyí yóò kà sí ẹ̀dìfíṣàn rẹ̀ bá ti ẹ̀dìfíṣàn rẹ̀ sílẹ̀ lọ́kàn kúrò mẹ́lẹ̀ yóò sì ẹ̀ sì ẹ̀dọ́ tẹ̀lé sílẹ̀ tó ń lọ́mọ ká yìí ẹ̀ jọ́ mọ̀ ká ìdá sẹ́jú kẹsíkẹyì orí nẹ́ẹ̀tì lẹ́tì ni ọ̀nà méjì tí wọ́n kà ti dó láìsí ijó tí wọ́n ń jó lásìkò tá a wà yìí sí nísìnyí náà kájójó bi ẹni tí wèrè kọlù àti kájójó kíni o kájójó ijó sìnà ijó aṣẹ́wó ijó ọ̀dọ́kọ àwọn nǹkan tó pọ̀ tí ń bẹ́ẹ̀ bí àwọn ijó wọn tí wọ́n ń jó náà alẹ́ ti tùwájú lè tọ́lá bí fáyíṣẹ́ tìrìgìns ẹ̀rí tí ó máa fa kí ọkùnrin kóróbìnrin tí ó bá ṣe sìnà pọ̀ yóò máa kó náà rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ah òun tó gbọ̀n ìjọ máa jílẹ̀ lára rẹ̀ ìjílẹ̀ yìí kọ́rọ́ kọ́rọ́ kọ́rọ́ kọ́rọ́bìnrin tó bá ṣe sìnà ni bóbìnrin náà كما أن سماع الغنى استهلال ما حرم الله wọ́n ní gẹ́gẹ́ bá a ti mọ̀ yín pé kéèyàn máa gbọ́ orin kéèyàn máa gbọ́ orin tá a sọ yìí yìí máa jẹ́ kéèyàn sọ tọ́nà ń sọ tẹ́nà ń ṣe léwọ̀ yìí máa jẹ́ kéèyàn ni. wọ́n lọ́rọ̀ tá a sọ yìí o kìí ṣe ọ̀rọ̀ orí ahọ́n lásán kìí sì tara wa nìkan bí kò jẹ́ sí pé. wáyé pé.